sàmà. ọlọ́run ọba ni mo fẹ́ fi ìbínú mi hàn lérí wọn ọlọ́run ọba bínú sí gbogbo ẹnikẹ́ni tó bá níbo ni ọ̀rọ̀ tọ́lọ́run ọba ṣe jẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá gbéraga sọ̀rọ̀ ọlọ́run ọba bínú sí wọn ọlọ́run bá wá fẹ́ sọ ìbínú ẹ̀ lébi gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀. lẹ́ẹ̀tọ́ fàtà olóhùn ọdún àbòsọ̀mọ́. ọba ní mi ò ní sílẹ̀kùn sámà fún àwọn ènìyàn bẹ́ẹ̀. àwọn àmọ́ àwọn wípé kí ni ìtumọ̀ sísílẹ̀ fún sámà fún wa ọlọ́run bá nílẹ̀ kún sámà kò ní í jẹ́ sísí. ilẹ̀kùn sámà kò ní í jẹ́ sísí fún wa àwọn àfọnímọ̀ tẹ̀síìr wọ́n ní kí ni ìtumọ̀ pé ilẹ̀kùn sámà ò ní í jẹ́ sísí fún wa ọ̀nà méjì náà fi tú ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni pé dáadáa tó ìmọ̀ bá ṣe pátá ìmọ̀ ń gòkè lọ sánmà téèyàn bá ṣe dáadáa ọlọ́run ní káwọn mọ̀lẹ́kọ̀ọ́ máa gbé bọ̀ dáadáa tí lágbájá ọmọ alágbájá ṣe ó sì tọrẹ àánú ó jọ́sìn fọ́lọ́run ó ṣe dáadáa lórílẹ̀ ó sì ń tọ́lọ̀ wọn bá fẹ́ wọ́n sílẹ̀kùn sánmà dáadáa yìí máa gòkè lọ sí sánmà ilé ìyẹ́ sàádùn kẹ́límù tọ́yì wàlẹ́ amẹ́lú sọ́ọ́lì òyẹ́rì fáwọn bí máa gòkè lọ sí sánmà bẹ́ẹ̀ ọlọ́ni ṣùgbọ́n gbogbo dáadáa tí àwọn tí wọ́n pọ̀ ọ lọ nírọ́ tí wọ́n wúra wọn bá wọn tóbi ju àṣẹ ọlọ́run ọba lọ ọlọ́run ti iṣẹ́ rẹ wọn kan òní dọ́dọ̀ ọlọ́run wọn ò ní sílẹ̀ fún sẹ́mọ̀ fún sẹ́yìn rẹ kàtí wọ́n bá ṣe lẹ́nu ní òun máa gbàgbà lágbàjá àtòsí pé ah, kódà ọlọ́run ló mọ scholarship tó fáwọn èèyàn ọlọ́run ló mọ akíní àìmọye ọmọ òrùka tọ́tọ́ ń léwu àìmọye opó tí wọ́n fún lóúnjẹ ní gbogbo ọjọ́ sunday sunday sọ́sẹ̀ tọ́lọ́ إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء. àwọn dáadáa tó ń ṣe yẹn táwa kà sí dáadáa tó sì ń jẹ́ dáadáa lọ́dọ̀ tiwa torí pé ìmánì ò sí ń bẹ̀ ìjuwọ́jú fọ́rọ̀ ọ̀tọ̀ lọ kò sí nínú ìgbésí ayé wa mutí wọn a ṣe zìnà wọn a fìrún kíkí lẹ̀ wọn a ṣẹbọ pẹ̀lú ọlọ́ ṣùgbọ́n nípa ìwà dáadáa wọ́n da níwà ó ń bẹ bẹ́ẹ̀ nínú àwọn èèyàn míì yóò ẹ má sọ̀rọ̀ lọ bí omi àwa yìí ò lè kírun sọtí ẹ má sọ̀rọ̀ lọ bí àwẹ̀ àwa yìí ò lè gbà àwẹ̀ ẹ má sì sọ̀rọ̀ lọ bí ká má ṣe zìnà torí pé àwa yìí à lè ṣe ká má kóbìnrin ṣùgbọ́n bẹ̀rẹ̀ abẹ́kọ́ mọ́sálásí ẹ ká gbọ́ akọ̀ fún yín bọ́mọ kan ò bá rówó iléèwé san ẹ ká gbọ́ mo ní foundation tó ṣe wípé ẹlẹ́gbọ̀wọ́ bẹ̀ bẹ́ẹ̀ nìkan bá wọ́n fẹ́ sọ pírẹ́sà fẹ́ nìkan nílé ìwòsàn tí òun ẹni tí ó san iye kí iye tó rí ọjọ́ sọ fún mi màá fún wọn ṣùgbọ́n kákìmù yẹn má bàa mi sọ yẹn ẹ̀wòsàn ẹ̀rẹ́ tí ń ṣe bíṣẹ́ rí yẹn ṣe tó látúfàtà ọláhùn abwabu sàmà. látúfàtà ọláhùn abwabu sàmà. ó ń bẹ́ẹ̀ àwọn àfúnimọ̀ tafsir wọn ní gbogbo dáadáa tó ṣe yẹn kò ní kú omi tó ti ṣe kò dọ́dọ̀ ọlọ́run. yóò wá dùgbọ́ pé ní àkìyàmọ̀ yóò mọ nílẹ̀ ọlọ́run iye mọ́sálásí báyìí ni mo kọ́ alọ́wọ́ ni mi kọ́ ló kọ́ fún. tọwọ́ gbé èèyàn báyìí èèyàn báyìí ló jẹ́ èèyàn látara àná ọlọ́run ìyẹn ò kàn mí èmi ò á kú nítorí wípé o pọ̀ ọlọ́run ọba nírọ́ o sì wúra rẹ kó o tóbi ju òfin ọlọ́run ọba lọ. innal ladhina kadhabu bi ayatina wastakbaru anha. ìdílé ẹ ló ń jẹ́ pé àáfàá tó bá máa ń ti ń ṣe gbogbo àwọn tẹrù pa lówó lọ́wọ́ tí wọn ò ṣe tọ́ lọ wọn èyí jẹ́ nǹkan kan lójú ẹni tó bá dúró déédéé kí ló dá mọ́ ọba lówó ẹ̀hán kí ni ìtumọ̀ owó tó ní tí ò ṣe tọ́lọ́ gbogbo kòtò yẹn bá ní lọ́dọ̀ àbá tó bá dúró déédéé lọ́kàn kò ṣe sí ni pé a ah, tó o bá mú ewu tí ń bẹ lórí ẹ ọjà olùwò tó ń ṣe yẹn kódà tó ṣe kí wọn ló ń gbọ́ gbogbo ayé tó o bá ti wà nípò ẹni tí ó pọ̀ ọ lọ nírọ́ tó sì gbéraga tó wọra rẹ̀ báwọn òfin ọlọ́run kan kò ṣiṣẹ́ lọ́dọ̀ tòun òfin ọlọ́run yẹn kò ṣiṣẹ́ dọ̀dọ̀ tòun gbogbo dáadáa tó ṣe yẹn kò ní gòkè lọ sọ́mà. lẹ́ẹ̀tì fàjáhìlẹ̀ ọmọ abẹ́wà kò sọ́nà. kò ní sílẹ̀kùn sọ́mà fún gbogbo dáadáa tó bá ṣe láyé ó ń bẹ ní àwọn àfọwọ́nìmọ̀ tẹ̀síìlì tí wọ́n tu bẹ́ẹ̀. Ebi ni ló fi jẹ́ pé gbogbo ẹni tá a bá nílẹ̀gbẹ́ ẹ jẹ́ ká máa sọ fún wọn ẹlòmíín bẹ́ẹ̀ ó dáa níbi ká náwó sí díẹ̀ sí bí nǹkan kan bá délẹ̀ nínú ẹbí òun ló gbé kárí yóò náwó yóò nara ṣùgbọ́n kò ṣe tọ́lá kò kíran kò gbà àwẹ̀ àṣezìnà tàpá sófin ọlọ́run àmọ́ níbi ká ṣe dáadáa yìí kò sẹ́ni tó gba wájú ẹ̀ ìfẹ́ ta níṣì náà ni ká sọ fún pé èyí tó ń ṣe ya sán ni ya mútọ́ ọlọ́run ọba yẹn mú ma kó lè ní ládàá lórí gbogbo dáadáa tó ṣe yìí tọ́ba ní ta ló sọ bẹ́ẹ̀ ẹ tú àyà yìí fún. ìnàlẹ́bínà kọ́dàbù bí àyà tìǹà wọ́n sẹ́kìbàrọ̀ àyùhà láti fọ́tẹ̀kùlẹ̀hùn àdàbò sọ̀rọ̀. ìdílé yẹn la fi ń sọ fún gbogbo àwọn àfáà tí wọ́n sọ àlùkùránì níbi yẹ̀yẹ́ níwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó aláìmọ̀kálẹ́ni mi ó kàrà àfàgbà àbá ìwé ṣe ẹwà asọ̀kùnrin kalẹ̀ mo jọra àbùkù abẹ́ ẹ̀pá rẹ̀ lẹ kí n ti mọ́nu yàrá ọmọ sọ̀kùnrin kalẹ̀ mbẹ́. láhìlá láhìlá ọ̀hún àṣẹ kankan kò sí káàsì wọ́n bá tí wọ́n máa ń lé àwọn náà tún máa fi ṣe fáàrí pé oṣù kálá ló nínú yàrá ó ti wà mọ́nú lé báyìí ọdún tọ́lẹ̀ tí wọ́n bẹ̀ oúnjẹ tá a máa jẹ gbogbo àbẹ̀ àwọn sakura ni ẹ wàá wò wípé tẹ ẹ bá pe bàbá olówó yẹn kalẹ̀ èyí tá a kà yí kàtúmọ̀ fún olówó yẹn kò ní pè yín jọ́nù bọ́bá sì pè yín ìgbésí ayé rẹ̀ yóò yí padà torí pé kẹ́ẹ̀ tó ka àyà kan méjì yóò ti rí èyí tí ó sẹ́wọ́ lára àmọ́ sí bá a ṣe ń kà fún wọn nìyẹn rárá ìka gbowó ni kì í ṣe ìka ìrònú sí kì í ṣe ìka kóso ń galaba bí jama ẹni tá a wá ń pè fún yẹn ẹ̀sìn ní kó jókòó ẹ̀ka àwọn ará àkàfùdà olówó jókòó kọ́kọ́ bú ara yìí náà jama tí wọ́n bá túyà sí fún yà ẹ̀rọ lọ́wọ́ báyà kódà kẹfẹ́rí mi lè rábà sọ ẹ̀rọ bá mi hàn yàsí lẹ́nu ẹ̀ sọ ọmọ tí ń gbé yàsí. nta pè fún ayé náà ni ìzáwáka ìsáwówó tábà tún ìzáwáka fún yàn tàbí ọlọ́wọ́ báyà ìdáwáka àti lọ́wọ́ka tábà tún fún yàn èyí ó sùn ẹkú nítorí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n nìkan ọba làbàlà kábàlà àbá àwọn ọ̀sẹ̀ ìsáwáka fún mi ìsáwáka méje tọ́ba sì lè ṣe twenty one ń sanwó ẹ̀ fún ọ. ẹni kó jókòó ná ẹ̀kẹ́ ìzá wákàtí wákàtí lè wá kíá ẹ wá túmọ̀ rẹ̀ fún kó máa tó wà nú ẹ̀. ìdí nìyẹn tó fi jẹ́ wípé ẹ jẹ́ ká mẹ́sẹ̀gì Qur'an ẹ jẹ́ ká yé bọ́ ẹ jẹ́ ká yé ayé dá iṣẹ́ tí Qur'an wá ṣe nìyẹn bí wa wá bá ti dá bẹ́ẹ̀ mi wá bá ti mọ́ ayé dá nítorí òun fẹ́ kí kùránì wá sínú ìgbésí ayé wa nìyẹn ọ̀pọ̀lọpọ̀ fìtínà tá a bára wa ń bẹ afọ́fà ló pọ̀ àti àìbẹ̀rù ọlọ́run ló ń kó wa sínú fìtínà ṣùgbọ́n tí kùránì bá ti ríṣẹ́ rẹ̀ ṣe lára wa yóò dá gbàgbàgbèrò akàdé ọ̀rọ̀ àmì wa. سم شعرت بنفسي فيك تعرفه فذاكر معك بالقرآن واقتدر فاغفر أكبر القرآن واكتمل ẹ̀mí lónìí wọn náà jí ìjọ tiẹ̀ ní kọ́pì Quran nínú ilé gẹ́gẹ́ bí mùsùlùmí ìjọ ní kọ́pì Quran nínú ọ́fíìsì ìjọ ní kọ́pì Quran nínú ọkọ̀ rẹ̀. فدبروا كبالقرآن واقتلوا tó sì máa sọkú tẹlifí bá ń tì láwa tẹ ẹ bá lọ gbé kuraani tí ń kà ó ti kú fún omi ẹkú àyà kan yóò máa kà á yóò máa rìpítì ẹ̀ yóò máa kà á yóò máa rìpítì ẹ̀ yóò sì máa sọ ọ́. bàbá mi ò ní wọ́n yóò máa wo tó ń kà yìí ó ń kà yìí ọlọ́run ó wà nípa tó ń wò tó ń tó ń mọ èyí. wọ́n á kíta ní pàmìlì pàmìlì tó sàánì bẹ̀rù lágbègbè tọ̀tọ̀ láwùjáre wọ́n ti tu sédè Yorùbá wọ́n ti tu sédè Haúsá wọ́n ti tu sédè kò láwùjáre kó tiẹ̀ wá ní ìwà àtàwọn ọmọ rẹ kódà kó sí ẹ̀ka lọ́sẹ̀ àtìyàwó ẹ wọn lé ní verses mẹ́ta yìí ní káká àbí lójoojúmọ́ gan kó tó dùpẹ́ jáde ẹja kàńtọ́rọ̀ wọn bá sọ nínú Quran kò sí àní orí mùsùlùmí tí ó máa sọ pé Quran ní sọ báyìí ṣùgbọ́n àwọn ará ti bí lónìí báyìí kò ń sọ báyìí yóò sọ torí bó ń kà ṣùgbọ́n àwọn àrí mùsùlùmí àti lè kó táyà kùránì kan kódà kó sọ́lé ìbò tó fi káwọn náà kò ní wáyé nù kó sáyé mùsùlùmí. ìnáwó kùránì àmì ìlàkùnrin. àyà ti ta ti kúrò nítorí àsìkò ọ̀nà kan nìyẹn táwọn afọ́nimọ̀ ọ̀nà kejì wọ́n ní ọlọ́run ọba ní. mọ́lábí nàkà dàbí òde ọmọ láti náà wọ́sítẹ́ tí bẹ̀rù ọmọ náà. ọlọ́run ọba ní gbogbo àwọn tó pọ̀ ọlọ́run ọba nírọ́ tí wọ́n tún ṣègbéraga sáwọn àmì ọlọ́run àwọn àṣẹ ọlọ́run tí bẹnu Qur'an tí wọ́n wọra wọn páwọn jù ú lọ lọ́dún kan ó ti pẹ́ díẹ̀ àsìwà àwọn kéékèèké náà la tún wà láyò ọlọ́njọ́ yá dàgbà alágbàlagbà àgbàlagbà kan wà ń bẹ mo wá sálámà ní mọ́tàlásí bàbá mi sàlámù alẹ́kùn ẹgbẹ́ ẹni là sálámà sí kì í ṣe pé mo náwó sí wọn ṣùgbọ́n mo sálà salamu aleykum àná àwọn wa mi ọ̀bàjẹ́ ó sì dá akọ ìyá mi ọmọ alágbájá ẹgbẹ́ mi tí ò ti bọ́ kí ni mo wí mo rẹ ní ẹgbẹ́ ẹgbẹ́ mi là sálámà sí àwọn ti wòra wọn fáwọn tóbi ju sálámà lọ ẹ wá wo sálámà ẹ wá wo ẹ̀ka àṣà ẹ̀ka alẹ́ kẹ́ ẹ pẹ́ bàbá ẹ̀wọ̀n gbogbo ẹ̀ ẹbí sẹ́gbẹ̀ẹ́ sálámà ẹ̀wọ̀n lójú àwọn lọ. ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹnìkan kì í wora rẹ̀ kó ń tóbi níbi àṣẹ ọlọ́ọ̀lọ́wà tó bá ń ṣe bẹ́ẹ̀. lọ fífẹ́ pẹ́ nílẹ̀ ohun àbúrò lè sàn náà. ọlọ́wọ́ bá ní wọn ò ní sílẹ̀kùn sámà fún wọn àwọn àfọlẹ́wà tẹ̀síìrì wọn wá lọ mú hadithu albara abu azib ìta kàlánà wọn wá fi tuntun ara yìí wọ́n ní pé ọlọ́run ò ní sí sánmà lẹ̀kùn sánmà fún wa wọ́n ní túmọ̀ rẹ̀ ní pé ọlọ́run ò ní sílẹ̀kùn sánmà fún ẹ̀mí wọn. nígbà tó ní wọn bá jáde láyé sẹ́nu pa kàálà ní. muhammad sallallahu alaihi wa sallam hadith yìí afa ahmad ọgbà abu dawud ọgbà hadith tirimidi ọgbà hadith tó lálàáfíà ni afa wa sheikh sọ aha wọn ló lálàáfíà ní àwọn àdìsí tó lálàáfíà ni anábì jẹ́ kó yẹ wá wípé tí ó bá di ìgbà tí ọlọ́run bá gbẹ ẹ̀mí kèfèrí àṣàlàyé yẹn lánàá tàsìkò tí kèfèrí ó ga jáde láyé àwọn màláíkà wọ́n wá wọ́n wá bá sùúdù ojú ojú àwọn màláíkà yóò dúdú wọ́n wàá dúró lọ́gàngàn rẹ̀ lọ́ọ̀kan gbogbo ibi tó bá gbójú sí yóò máa rí wọn yóò máa yán kì í ṣe yíyan tó ṣùgbọ́n tí ń rí ló ń ba lẹ́rù ó lè tún dákú ló tún tají ṣùgbọ́n yìí ò ní mọ tó ń rí amọ̀lẹ́ka yóò máa ranjú ma ẹ̀rù máa bà lórí ìṣesí yìí ni ó wà àtá títí malakul maut ikú gangan tó gbẹ̀mí ẹ̀ ikú wàá dé àtàyẹ jílísà ikú wàá jókòó indara sí yóò wàá jókòó lẹ́gbẹ̀ẹ́ orí ẹ̀ ọ̀rá tàrí ẹ̀ ọ́ jáde láyé lónìí gbogbo agbára tó wù ó ní malakul maut yóò wàá gba ẹ̀mí ẹ̀ a ti ṣàlàyé fún wa lánàá bí wọ́n ṣe gba ẹ̀mí kẹfìrí lọ́nà tó le tábà wá gba ẹ̀mí ẹ̀ àwọn màláìkà yìí àwọn ni wọn ò ní jẹ́kẹ́ mi ò lò ìṣẹ́jú kan lọ́wọ́ malakul maut wọ́n wá gba ẹ̀mí yẹn sínú aṣọ ọ̀dọ̀tí èyí tí ń bẹ lọ́wọ́ wọn aṣọ olóhùn òórùn tí ò dáa ló ń bẹ níbi aṣọ náà tábà ti wá gbà á síbẹ̀ ìgbà tẹ́mi ẹ̀ bá fẹ́ jáde gan wọ́n máa sọ wípé ayatu al-nafsul khabitha ìwé ẹ̀mí burúkú ẹ̀mí ẹ̀gbin sì lè bò kiri ẹ̀ láyé o lóyún ló lọ tààrà kán pósítà kán lẹ òkútuárì àwọn èèyàn lọ erinwo lọ́dọ̀ tí ń nìyẹn àwọn tó fẹ́ gbẹ̀mí yẹn wọ́n ní ẹ̀wú ẹ̀mí ẹ̀gbẹ́ yìí jáde máa jáde lọ sínú ìbínú ọlọ́run bó ṣe ń jáde yìí máa jáde sínú ìbínú ọlọ́run nínú ẹgbàá wa ti àfa wa Ahmad àwọn ni wọ́n máa sọ wípé ukhruji ayyatu an-nafsul khabitha kanat fil jasadil khabith ukhruji damimatan wa abshiri bi hamimin wa gassa wa akhiru min shakli azwaj. wọ́n ní wọ́n máa sọ pé ìwé ẹ̀mí ẹ̀gbin tó ń bẹ lára ẹ̀gbin jáde sínú ìpinnu ọlọ́run lẹ́mi yẹpẹrẹ à ń fún ọ ní òun iná àtomi gbóná àti àwọn onúwẹ̀jẹ̀ ìtútù inú èyí tó jáde látara ọmọ aná oúnjẹ rẹ nìyẹn à ń sọ fún ọ lẹ̀ bẹ́ẹ̀ni yóò ṣe jáde nìyẹn. wàlá tààrà ibi bẹ́ẹ̀ni mú na fi ọmọrọ ti mọ. ọlọ́wọ́ bá ní tó bá tẹ bá wà ń bẹ̀ ń jọ náà tẹ́mi bá fẹ́ bọ́ lára aláìgbàgbọ́. ìmọ̀lẹ́ ìkà tó bá ń ṣe pé ọ̀yìnbí ni. ọlọ́wọ́ màlẹ́kà wọ́n dúró wámúwámú lẹ́gbẹ̀ẹ́ wọn. àfẹ̀rẹ̀jọ́. أنفسكم ó na wọ́n sí báyìí ó yá ìwé mi máa jáde. اليوم تجزون عذاب الهون. ọlọ́run nìkan alábẹ̀rẹ̀ sí ni máa san ọ́ lẹ́sàn-án àbùkù. بما كنتم تقولون على الله غير الحق. látara ìsọkúsọ tó fẹnu ara rẹ sọ sọlọ nígbà tó ń bẹ lábara pa. وكنتم عن آياته تستكبرون pé o wọra rẹ lẹ́ni tó tóbi jọ̀rọ̀ ọlọ́run ọba lọ sọ́tà báyìí lóbi jẹ́ pé wálé kébùrì àhùlẹ̀ rọ́bìnà sífàtọ́ ń bí yìí. wálé kébùrì àhùlẹ̀ rọ́bìnà sífàtọ́ ń bí yìí. bẹ́ẹ̀ ni àwọn ọgbẹ́ra gàjà má ṣe débi ọ̀rọ̀ ọlọ́run. wálé kébùrì àhùlẹ̀ rọ́bìnà sífàtọ́ ń bí yìí. fi ma lórí ara gbéraga sọ́lọ́ torí pé gbéraga ọlọ́run nìkan ló ní ìgbéraga ló mọ́pọ̀lọpọ̀ ẹlòmíì wọn náà yóò wo ara rẹ̀ fún tóbi ju èyí tẹ́ ń sọ ní ọ̀rọ̀ lọ ẹ̀m pírẹsidẹ́ǹtì malo ẹ̀mọ́ ni gọ́fúnà malo ìyẹn ò déwájú ọ̀rọ̀ lọ anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ní tọ́ba wa gba ẹ̀mí yìí wọ́n wà mú ẹ̀mí yẹn lọ sí sámà tí wọ́n bá mú dé sámà àkọ́kọ́ wọ́n wà á ní ẹsílẹ̀kùn sámà lágbájá ọmọ alágbájá jẹ́rìí láyé amọ̀lẹ́kọ̀ wa máa sọ pé ah kí ni àrùn báyìí wọ́n wà á máa sọ fúnra wọn pé ah fúlàánù bùnú fúlàánù lágbájá ọmọ alágbájá olórí ibú lágbájá ló jáde láyé lẹ́mí rẹ̀ ń rùn báyìí wọ́n ní ẹ má sílẹ̀kùn sámà fún ọ̀dà wọ́n dùn ní sámà tà kọ́kọ́ wọ́n pẹ́ pẹ́ pàmbẹ́ wọn ò ní sílẹ̀kùn sámà fẹ́mi kẹfẹ́ rí ìdí nìyẹn anabi wa kaaya anabi ni láti fatahu lahum abwabu sama. láti fatahu lahum abwabu sama. anabi ga ti túmọ̀ aya yẹn anabi ni anabi wa sọ̀rọ̀ débẹ̀ anabi ni tí o bá yẹ yín ẹ lọ kaaya tọ́lọ́wọ́n bá ti sọ wípé àwọn tán gbéraga sọ̀rọ̀ ọlọ́run kò ní sí. ìdàlẹ́bí ni bàbá búbi ayé àti náà wọ́n tẹ́gbẹ̀rọ àmì ha. ọlọ́wọ́n bá lè wọ àwọn tán gbéraga sọ̀rọ̀ ọlọ́run tọ́pọ̀ ọlọ́run bá nírọ́. àtúfà tàbí lọ́hùn rábẹ́ àbò sàmà. wọn ò ní sílẹ̀kùn sámà fẹ́mi wọn níjọ́ tẹ̀mí bá jáde lára wọn. wọn ní sílẹ̀kùn fún tó bá wá dúró ọlọ́run ó pàṣẹ wípé ọlọ́run ẹ sọ́nà irú rẹ̀ kọ́ ní wọ́bí ẹ̀mí ẹ̀gbin ni ẹ̀mí ìdọ̀tí ni amọ̀lẹ́kà gan máa bẹ lọ́dún ọlọ́run mọ́jẹ yìí wọ́bí kò tí ì wọlé gan òórùn yóò já gbádùn wọn wà máa bẹ lọ́run ọlọ́run bó ni ọya ẹ̀sọ́ ẹ̀mí yẹn ẹ̀jú padà atẹ́gùn wà máa gbé èyí ò gán tó níyà atẹ́gùn wà máa gbé ẹ̀mí yẹn yóò máa jú kiri yóò máa jú kiri gbogbo èyí ó wà máa lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kí kó pẹ́nu atẹ́gùn tó ẹ lọ gbé sínú mọ́ṣúárì torí pé ó dìjọ́ tó bá wọnú ilẹ̀ báyìí kẹ́mi yóò tó padà sáré níbi ẹ bá gbé wọnú ilẹ̀ báyìí lẹ́mí yóò tó padà síbẹ̀ ẹ lọ mọ́ṣúárì ẹ máa jù káàkiri káwọn dàtíkà káfí máa jó kiri ìlú ìjọba wọlé báyìí ẹ̀mí yóò padà síbẹ̀ ni wọ́n wàá máa bí ní gbogbo ìbéèrè tá a sọ lánàá ẹ̀wọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tí ń lẹ òbítúárì kiri ẹ ti mú jẹ́ ẹ ti sọ yìí màálù rẹ̀ fẹ́ pa oníkàlùkù ń sọ pé rárá ibi tèmi fẹ́ mú rẹ̀ àwọn ẹgbẹ́ òun ibi táwọn fẹ́ mú rẹ̀ ẹlẹ́rìí àti màálù méjìlá lè tó báyìí ah, à ń pa fifty five ah, òkú ọlọ́mọ ni ẹ̀ sì máa ń tó ń rí ọlọ́run ọba ní láti fọ́tàwù láwọn abúwábù sàmá. láti fọ́tàwù láwọn abúwábù sàmá. ọba ní ẹnìkan kọ́. wàlá ẹgbẹ́ kúrò náà jàǹdà. ọlọ́run ọba ní mo fẹ́ sọ bí mo ṣe tó fún yín ọlọ́run ọba wa lo ìbára ìgbọ́rọ̀ kalẹ̀ èyí tó ṣe é dé bí bá jẹ́ ẹni tó ń ka ọ̀rọ̀ ọlọ́run ẹ̀rú àbáyàn ọlọ́run ọba ó pọ̀ láàánú ìbínú ọlọ́run sì ọlọ́mọ bínú sí wa. ọlọ́run fẹ́ sọ fún wa pé wọn sì ní wà àlìjánná bọ́lọ́run bá kúkú sọ bẹ́ẹ̀ ṣáà a lè jiyàn ní ṣùgbọ́n ló lálìjánná ọlọ́run tún wá mú wa lọ́nà tó ṣe wípé àgbé expression tó kọjá ojú ẹ láti lè fi yé wa pé n tóun ó ṣe nìyẹn kò sí iyèméjì ń bẹ́ẹ̀. wọ́n yọ bẹ́fẹ́ lè lọ jẹ́ mẹ́ta hápá ayélujára ìjọba lè fi sáńmì lè fòyà. ọlọ́wọ́ bá ní wọn ò ní wọ àlìjánnà àyàfi tí àkúnmí tó bá lè gbanú wọ abẹ́rẹ́ kọjá. òun hmm. àti mo bá káyà yẹn ẹ̀rọ àbàmí pé a. Ah, bọ́lá wọn ọba sọ yẹn gan ti gbà ṣùgbọ́n àwọn wájú ń sọba àfi gbígbà tí ìyàwó náà sọ wọn lè ní àfi tí àfi tí adìyẹ bá yé dúdú tẹ̀pádì òní bọ́bá dúdú wọn paláró ni ṣùgbọ́n kàn bẹ tá a máa ń sọ wípé tí àfi tákùkọ bá yé àkùkọ yé ní ìsinmi òun èyí ò lè wọlé mọ́ àkùkọ yé dáadáa ṣùgbọ́n àwọn bá ń sọ fún wa ẹwọ ẹwọ abẹ́rẹ́ bó ṣe kéré tó ọlọ́wọ́ bá pé wọ́n wọ àlìjáná torí àfitìrà ní bó ṣe kéré ọlọ́wọ́ bá nàìjíríà fún bá ti lè kọjá nù wọ abẹ́rẹ́ àjẹpẹ́ wọ́n wọ àlìjáná ẹwọ expression bọ́lá wọn ti sọ̀rọ̀ yẹn lóbi jẹ́ pé ẹni tó bá kọ́ tọ́ lọ yóò kan ìbínú ọlọ́jọ́ bí alìkíyàmà báànù ọlọ́run ṣe pọ̀ tó bẹ́ẹ̀ nínú inú rẹ̀ ga lórí gbogbo tí ọba ṣe tiẹ̀ ìyẹn làwọn ń sọ ọlágbàlagbà ni wọ́n ìyẹn là ń sọ oní pírẹsidẹ́ǹtì ni ọ́ ìyẹn là ń sọ ọlọ́bọ̀ lẹ́sìn ẹ̀ mọ̀ pé gbogbo nǹkan lọ́ba balẹ̀ lérí yóò pàdé ọlọ́run pẹ̀lú ẹ̀ gbogbo ẹni tó bá mọ èyí oníkálukú ajókòó ara rẹ̀ jẹ́ agbàkọ́lọ́ nìkan lọ́ba alágbára oníkálukú dàtọ̀ owó ẹ̀ lẹ̀ fọlọ́ wàlá ẹ̀dẹ́kulú nàlìjánà. wàlá ẹ̀dẹ́kulú nàlìjánà hàtà yẹlìjà lìjàmọ́lì fi sàmì lọ́kọ́yà. ọlọ́run ọba ni àníṣe wọn ò ní wọ àlìjánà tí wọ́n fi lè wọ àlìjánà àyàfi tí ràǹkúmí bó ṣe tó ní tó bá lè kọjá nínú wo abẹ́rẹ́ ìyẹn nìkan ló fi wà lè jẹ́ náà tèmi ọlọ. sábà nípa náà gbogbo lọ́gbẹ̀rẹ̀ ọlọ́run ní ẹ̀yin mùmí ní ẹ̀fọ́ kan balẹ̀ tí yóò ní rí bẹ́ẹ̀ kọkàdálẹ́ kánájì zọlí mọ́jìlì ní àwọn tá a bá lù báyìí náà làwọn tí wọ́n jálá ìmoore àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn àwọn tí wọ́n jẹ́ kòkì sọlọ́n bá a ṣe san wọ́n lẹ́sàn-án iṣẹ́ wọn nìyẹn jọ wọlé kẹyàmà abẹ́lẹ́ wọn bá nínú títí òbí rẹ̀ ọlọ́run kó má ṣe tó wa bẹ́ẹ̀. àwọn àfọwọ́nímọ̀ tẹ̀síìr ọ̀rọ̀ wọn tó bá dọ̀la á máa ṣàlàyé ìyapẹ̀ ẹnu lórí jámọ́lù tí wọ́n sọ jámọ́lù tí wọ́n sọ níbẹ̀ yẹn ràkúnmí èdè lárúbáwá ìtumọ̀ méjì lónìí torí pé a lè rí bá mi alujamal ó lè túmọ̀ sí okùn ọkọ̀ omi ńlá ọkọ̀ omi tó tóbi tí wọ́n bá mú un dé etí bèbè tí wọ́n bá fẹ́ kọ́ lọ okùn kan ń bẹ tí wọ́n fi so mọ́ etí bèbè okùn yẹn máa ń nípa àwọn alágbá máa ń pokùn yẹn ní jamal nínú èdè lárúbáwá wọn máa pè bẹ́ẹ̀ jamel làkúnmí ló tún jẹ́ bẹ́ẹ̀ ibẹ̀ náà ni Kamel, jamal camel làkúnmí jamal ó tún jẹ́ bẹ́ẹ̀ nínú èdè jẹ́ wípé ìyẹn ló wá ń fa àwọn àfọ́nímọ̀ tẹ̀fsíìr àwọn àfọ́nímọ̀ tẹ̀fsíìr mi sọ wípé ntọ́lọ́wọ́ bá ń sọ ni wípé wọn ò ní wọ àlìjánà àyàfi ìgbà tí èyí tó nípa tí wọ́n fi ń de ọkọ̀ ojú omi mọ́lẹ̀ ìgbà tó bá tó lè gba inú wa abẹ́rẹ́ láìláì kò gbanu wa abẹ́rẹ́ kò lè gbanu wa abẹ́rẹ́ kéré pọ̀ kọjá okùn tó ṣe pé yóò nípa tó báyìí yóò fẹ́ nípa tó òpó yìí àwọn àfáà ní sísọ tó hùn ràkúnmí ni ọlọ́wọ́ bá ń sọ lóòótọ́ ó túmọ̀ méjèèjì wọ́n ní ràkúnmí lọ́lọ́wọ́ bá ń sọ ń bẹ̀ àwọn tí wọ́n sọ tà kọ́kọ́ kí ni ìtàgbára lé àwọn sọ wípé okùn òun ló súnmọ́ ihò abẹ́rẹ́ torí pé òun náà jọ okùn ìyẹn ni tí wọ́n wò láti lè sọ pé ẹ jẹ́ ká fún ní ìtumọ̀ okùn ju ká la ní rànkúnmí lọ ìdí náà fi tu bẹ́ẹ̀. àwọn àfọ àkejì àwọn sọ pé òun ràkúnmí gangan lọ́wọ́ bá ń sọ nítorí pé ní èdè lárúbáwá tí lábáwá sọ pé nǹkan kan họ́ wọ́n ò ní nǹkan yẹn họ́ gẹ́gẹ́ bí ìwo abẹ́rẹ́ tábà fẹ́ sọ pé nǹkan kan tóbi wọ́n sọ pé tóbi bí ràkúnmí a jẹ́ wípé ìbáṣepọ̀ ń bẹ láàrin fífi nǹkan pòwe lérí nǹkan tó wẹ́ àti nǹkan tó tóbi láàrin ràkúnmí àti wọ abẹ́rẹ́ èyíkéyìí tá a mú nínú méjèèjì in tó ń sọ náà ni tẹ̀mùsílù istihalati dùkúlì kàfírínà aljanna àti kìíní kejì yẹn náà in tó ń túmọ̀ sí àníṣẹ́ wọn ní wà lìjẹ́ ó sọ fún mi kò ṣeé ṣe ó ṣe ràkúnmí mi kò ṣeé ṣe. àtàlẹ́ nígbà nígbà mọ́ lè fi sọ́n mọ̀rọ̀ fún wa abẹ́lẹ́ ọlọ́run má ṣe wá lọ́mọ aná ìbínú ọlọ́run ó le lórí gbogbo ẹni tó bá kọ tiẹ̀ bó bá ṣe gbára ló ní múra sí bó bá ṣe pò ló ní múra sí tó fi ya pàṣẹ ọlọ́run bó ṣòwò ló ní múra sí bó ṣe báwọn ẹgbẹ́ kan ló ní tẹ́ ẹ parọ́pọ̀ lórí pẹ́yìn ó máa ya pàṣẹ ọlọ́run èyí ní máa gbọ́ lé ìjàmá kéèyàn máa ya pàṣẹ ọlọ́run ẹlòmíín bẹ olè ní apààyàn ní ṣùgbọ́n gbogbo èyí kì í gbọ́ níbo ló ti fẹ́ gbọ́ bó sì gbọ́ yóò dìde kúrò ńbẹ̀ ṣùgbọ́n gbogbo tẹ́lẹ̀ wọn bá sọ kalẹ̀ yìí gbogbo ẹni tó bá létí tí fi gbọ́rọ̀ tó sì ní làákàyè tí fi ronú kónkálukú dàtọ̀wọ́ ẹ̀ èyí tí ò bá ti bá tọ́ lọ́wọ́ bá mu tí bẹ̀rẹ̀ wọ̀ wá ká fi sílẹ̀ abẹ́lẹ́ wọn bá nínú títóbi rẹ̀ mọ́ṣáì tó ẹnì kọ̀ọ̀kan wá sọ́nà. nígbà sí kọ́lọ́n kó tún kó wa wá sí pẹ̀lú mọ́ta ní káfí bàtà. pẹ̀lú mọ́ta ní pẹ̀lú mọ́ta ní ààrẹ sáàmì pẹ̀lú mọ́ta ní pẹ̀lú mọ́ta ní bàtà ní wàhálà náà سبحان الله وبحمده سبحان الله العظيم رسول الله العالمين ní tó fẹ́ yọ zaka nínú dúkìá ẹ̀ ká tó lọ bẹ̀ẹ́ gbogbo àwọn ọkùnrin ọlọ́run ní máa ọkùnrin yóò mọ̀ sọ pé kàkà kí àwọn fi mí lọ́wọ́ òun ó yà dàrú ni àlá wọ́n dàrú kò sí tíyàwó wa ní àwa náà náà ní wa gan ọmọ tó àwọn ọmọ ó sàjà ṣùgbọ́n jẹ́ pé o ti gbé sínú ẹ̀mí wípé dúkìá ìyàwó o ti bẹ lọ́hùn kó ó gbogbo wulẹ̀ kó tó obìnrin sì ní nǹkan lọ́wọ́ bó tilẹ̀ ká tó tán bá ti báwọn ní ọkọ tí ó máa fáwọn wọn ò tún máa béèrè ẹ ẹ obìnrin mi ò ń control millions ẹ ẹ mọ̀ fún wa lówó ìdá àdúkún lánàá ẹ ẹ mọ̀ ẹ mọ̀ dá padà millions sì ń bẹ nù àkáǹtì ẹ ìtọ́ dáa ni o sọ pé bóò ní lọ́wọ́ bí insha Allah ń fọ̀ padà èèyàn fi ń bẹ lọ́ọ̀ni ṣùgbọ́n ìjọba bá ti gbá abẹ́lé ah, tó wọn ò tún fi owó ọbẹ̀ lẹ́nu lónìí. ọlọ́run èyí tó máa fi ilẹ̀ ọlọ́run sì tún jàmá tìyàwó ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ́run bo obìnrin láṣìírí kódà ẹlòmíràn máa hànà gbogbo ọ̀nà fúyàwó rẹ̀ wàlá kó jáde yóò bá di multibillionaire wàlá yóò dà nínú yàrá náà yóò dà gbàmí nbẹ Ọlọ́run lè ní kí tiẹ̀ ó ṣe díẹ̀ kí tiẹ̀ ó kò fẹjú àmọ́ kó bèrè náà bẹ̀rẹ̀ Ọlọ́run kó gbà pé bọlọ ṣe tó nù ìbéèrè táwọn abéèrè káwá ní obìnrin ní tó ṣẹ́kù fún o bẹ́ẹ̀ ni o lè ṣe bẹ́ẹ̀ tí ọkọ bá wà nípò ẹni tó lè gba zaka ẹgbọ́n yòówù tọkọ bá wà nípò àwọn tọ́lọ́run nípa fún ní zaka síyàwó ẹ̀ kò sí láì fún bẹ́ẹ̀ o lè gbà. Zainab ìyàwó Abdullahi ọmọ Mas'ud radiyallahu anhu olùlọ ọwọ́ abẹ́yọ zaka anabi sallallahu alayhi wa sallam anabi yìí ni kọ́ yọ fọ́kọ ẹ̀ abdullahi ibn Mas'ud sàbí lọ́kọ ẹ̀ kọ́ yọ fún abdullahi ọkọ rẹ̀ ló gba zakat ǹjẹ́ sọ́kọ lè yọ fúyàwó kò lè yọ fúyàwó torí pé àyè yọ sàkà fẹ́ ni torí pé àwa la kulẹ̀ ń bọ̀ tẹ́lẹ̀ o lè yọ sàkà fún yẹn náà ló ń bọ̀ wọn ṣùgbọ́n obìnrin kọ ìyẹn tí sàfẹ́fà yọ̀ ń ni pé aslan obìnrin kọ́ ní bọ́ ọkọ ìdí nìyẹn tó fi jẹ́ pé ó lè yọ zaka fún fọkàn nínú sẹ̀rẹ̀ islam so ọ̀dà akọ́mọ̀gbèsè dàwọ̀ kó gbé fọkàn ẹ̀ kó yọ zaka ọmọ wàá ṣe ìròyìn pé òun la tún gbé fún yíyọ kálàbàlà ẹ̀sìn tẹ̀sí àná ìbáwo ti fún kí ohun tó ní òfin ṣe olómi ìwọ náà dojúkọ ń bẹ kọ́mọ àtúndarí dìbò àtòrí máa fọwọ́ mú zaka rẹ níṣẹ́ ló tún fún wa níṣẹ́ ló máa láàlì wa lórí zaka torí bó bèrè tọ̀ àbí sùúrù bọ́lá wọn láti tóbi rẹ̀ kó sàánú wọn ọlọ́run má sí àwọn ìyàwó wa lólòsì ṣùgbọ́n já ní lọ́wọ́ jẹ́ ọ sẹ́kù débi wípé wọ́n ò rí wa lẹ́ni táwọn tún wá sábà rahmatulahi ya rahman rahimin so kò sí láì fi ń bẹ̀ ọmọ ẹsẹ́ tó wà lábẹ́ ọ̀gá abẹ́ẹ̀kọ́ tó wá ní ọ̀gá mi mo rí tẹ́ǹsà ń di zakai tẹ́ ń di tẹ́ ń di tẹ́ láfẹ́ máa gbé lọ bìkan èmi tẹ́ ń wò yìí náà mi kà sọ̀rọ̀ ni o <laughs> gbèsè tí ń bẹ lọ́rùn mi ìṣe kékeré o èló lọ jẹ five million ní gbèsè ń bẹ lọ imani lòun fi ń gbé o òun ò sì mọ ibi kan tó ń tilẹ̀ ìsà ẹ̀fun lówó kódà twenty five million lọ́bẹ̀ fi yọ ọ̀sà ó lè gbé ògbó ẹ̀fun kó lọ́ọ́ fi sàn torí bọ́ọ̀lù ni wọ́n gáàrí yìí náà àwọn tá a máa fún sàká àwọn tí wọ́n ti dìtò sínú gbèsè ẹlòmíín bẹnu gbèsè míì tó bá sọ ẹ pé àdúgbò ah, ló ti fẹ́ẹ́ gbìn kò yé òun gan ìyàwó gbúdọ̀ kú báyìí gbèsè kò yé òun gan bóun ti fẹ́ san gbèsè tó àmú nínú sàká àfọ kó lọ fi san gbèsè yẹn ó lè gbọ́ máa sẹ́yìn. kò sí láì bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tó kú directly abẹ́ èèyàn ni ọlọ́run ṣe gbígbọ́ bùkátà lé wọn lérí lọ́ràn èèyàn léèyàn lérí ẹlòmíì ń bẹ èèyàn ń bọ ṣùgbọ́n kì í sọ̀ràn èèyàn fún yàn dáadáa ṣe ọmọ ń kọ́ṣẹ́ lọ́wọ́ èèyàn ń bọ kì fún yàn èèyàn kàn ṣe dáadáa ni ọlọ́run ò lè bìyàn léèrè ṣùgbọ́n bí ṣe dáadáa pé mo tún fún lóúnjẹ ìyó ọmọ èèyàn bí ibà pa ọlọ́run bẹ̀rẹ̀ lọ́wọ́ yẹn òbí èèyàn wọn ò lè ṣe má wọn ò lè ṣe wàhálà kan bẹ́ẹ̀ yọ̀ọ̀bá gbọ́ bùkátà lé wọn lérí tó ibà pa wọn ọlọ́run bẹ̀rẹ̀ lọ́wọ́ yẹn ṣùgbọ́n ọ̀rẹ́ rẹ kan máa ń gbọ́dọ̀ rẹ ọmọ fún ní nǹkan kì í sọ̀rọ̀ yàn lé olórí òun ṣe iṣẹ́ ládàá ni sòrò àwọn ẹbí báyẹn o lè fún wọn ní zaka ṣùgbọ́n àwọn tó yẹ pé ọ̀ràn yẹn kulẹ̀ ló jẹ́ lọ́rùn rẹ kò gbọ́ bùkátà lérí wọn. gẹ́gẹ́ bí ìyá gẹ́gẹ́ bí ìyàwó lórí jẹ́ máa ń tẹnu máa ṣe aráwọ̀ ká lọ dì í mọ́ràn wa ìyàwó wa ìwọ wọn ọlọ́run fi há wa lọ́rùn púpọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin yìí o wọn máa dààmú kódà ẹlẹ́hàmì jẹ́nà lórí Yorùbá ní ọ̀pọ̀lọ́ níta bá bọ̀rọ̀ débi ìlú ṣé àwọn ògbéǹkà ti pọ̀ rẹ̀ <laughs> ọkọ kọlọ́run sàṣà náà àwọn yìí àwọn kan àwọn kan àwọn lọkọ ọ̀sọ́kọ má ṣé àwọn ògbéǹkà ọkùnrin wọn ti tànà tó bá ti di pé o ti di fìdí hẹ́ ọ̀kànjọ́kọ ni ìsọkọ kéèyàn ó wá bọ́ síta kéèyàn máa ṣe àárú kọ́ ọmọ gbàrú tó bá ṣiṣẹ́ kan láàárọ̀ tí ò tó tó ń wà lu ọjà tún lọ sàárù kára ah, èwo ló dé kò ní ah, torí ọmọ jẹ tíyàwó jẹ lóde o máa ṣe kí wọ́n ní wọ́n fẹ́ kó dẹ́kun ibì kan kó ní ọ̀dà kùdùkù ní bàbá kó dẹ́kun ẹ̀jẹ̀ máa gbọ́ èwo ló dé àfa àìsàjò ń gbọ́ kó lọ́bẹ̀ kó rí owó halal kó fi gbọ́ bùkátà lórí ìyàwó àtàwọn rẹ̀ olóore fún ọjọ́ kọ́ ọmọ ẹlòmíràn ọmọ ẹ̀yàwó ẹ̀ létí alágbádá mo ti ń gba yín wádìí mo ti lọ wádìí pé ìgbà wo ni wọ́n kún dẹ́kin so kódà mo ti bá ń try mo ti bá ń get eléyìí wọ́n ní November ni wọ́n ṣe sẹ́rí lé èyí tó wà lọ́nà ìsàlẹ̀ yẹn January ni wọ́n ní wọ́n ṣe gbọ́dọ̀ sí lọ bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ dákun ìyàwó mi kọ́lọ́ má ṣe tèmi bẹ́ẹ̀ o ìyàwó tó <laughs> lónìí ọmọọṣẹ níbi káàrú bírísọkè ó ń gbìyànjú òun ti lọ bọ fọkọ rẹ lẹ pẹ̀lú ògùn Ọlọ́run wọn ò lè má mọ ọ láàyè láàyè láàyè kọ̀ọ̀kan náà ìrọ̀kọ́lọ̀ máa ṣe ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ o ní tí ò jẹ́ kí arísìkì ó dúró lọ́wọ́ ọkùnrin mọ́ nìyẹn tẹ́ ẹ bá wò obìnrin lówó lọ́dọ̀ ọkùnrin lọ nísìnyí obìnrin lówó lọ́dọ̀ àwọn obìnrin wọ́n ti gbẹ́ gba bùkátà nígbà tó ń tì í sọ tó ń yọrí wọ́n ń tì í sọ ọ̀ ń yọrí wọ́n ń tì í sọ obìnrin oníwọ̀n ọmọ rẹ̀ kọ́ máa rárẹ̀ yọba yọba wọn lọ́jà yọ lọ sàrò ẹlòmíràn yóò lówó lọ́wọ́ yóò sì lọ ọjà yóò lọ máa gba nǹkan ẹkún ní tòmátò tí wọ́n bá ti tà á tán lálẹ́ àdáwọ̀ padà fún yín ọkùnrin lọ́yẹ kó ṣe bẹ́ẹ̀ ìṣọ̀bẹ̀rẹ̀ kò mú kàkà lọ́jà ó yóò wà lọ gbà láwìn yóò gba magi láwìn yóò gba iyọ̀ láwìn yóò gba ọsàn láwìn yóò wà tàtán lọ́jà òun yóò wà dọ́wọ́ padà èrè tó bá wá rí yóò tún ra lá yóò ra tòmátò ó tún sẹ́nu bọ̀kúbọ̀kú òun náà ló tún jẹ tó bá dalẹ̀ bọ́ọ̀bà tọ́jú mi dáadáa àwọn obìnrin bẹ́ńtà tàǹkọ̀kọ́ tọ́jú gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jọ bí eré ni ìṣeré o àdánwò tó tóbi ni láwùjọ wa ṣùgbọ́n tó o bá ti ní ń máa ṣe ọlọ́run sì máa bòyá lásìrí tó o bá ti lóò máa ṣe ọlọ́run máa bá àṣírí gbogbo ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó yẹ káwọn ọkùnrin ó ṣe lóbìnrin ti gbà máa lọ́wọ́ nílẹ̀ haúsá ọkùnrin ní tẹja dídé kì í ṣe pé ọmọ ẹlẹ́ja bàbá ẹlẹ́ja ọgbọ yóò mú kọ́dà yóò tún máa fi tọ́nu lẹ́nu wò gan yóò tún máa jẹ ọkùnrin ní ta ẹja díndín ọkùnrin ní ta ẹja ọkùnrin ní ta tòmátò lọ́jà wọ́n ń ta lùbọ́sà ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́kùnrin lè ṣe wà tó tún lè mú mọ́ àwọn nǹkan yẹn tí ó fi lè máa rí bùkátà gbọ́ ṣùgbọ́n àti tìṣà obìnrin ọkùnrin lọ́kàn dé òkàlẹ̀ ẹ̀ nítorí kí n ti wá rówó ọkùnrin mi yàgbẹ́ ṣé kí n jalè ní ah, kọ́ jalè ní lọ́fẹ́ yàwó sílẹ̀ kọ́ jẹ́ra ò ní ló bímọ gbẹ̀gbẹ̀gbẹ̀ mọ̀lọ́mọlá bówó ọba bímọ àmọ́ tí o tún máa bí ọkà bímọ dàálẹ̀ rádaràdà káfẹ́ kò sí bùkátà àkẹ́tọ̀ ọ̀gbọ̀n kí láǹfààní ọmọ tó nílà so gbogbo àwọn nǹkan wọ̀nyí àwa mùsùlùmí ẹ jẹ́ ká kíyèsí gbogbo ẹni tí bá ń fẹ́ kọ́lọ́hún gbà yàrá sí kí òun kó máa náwó lórí àwọn ẹbí ẹ̀ lórí ìyàwó ẹ̀ lórí àwọn ọmọ rẹ̀ níparí anabi sallallahu alayhi wa sallam anabi ní khayrukum khayrukum li ahli wa ana khayrukum li ahli anabi ní dáadáa fẹ́ mẹ́ni tó dánú yín ibi ìyàwó ẹ̀ láti mà bẹ́ẹ̀ bá ṣe dáa sáwọn ìyàwó yín sí lẹ̀ ṣe anabi ní lórí èyí èmi mo wá dáa sáwọn ìyàwó sallallahu alayhi wa sallam so kọ́lọ́n mọ́sá káwọn náà dáa o aláàtì tóbi ọlọ́run dídá táwa fẹ́ dá káwa sọ́dọ̀ ọlọ́run ni o gbogbo ọ̀dà jù bẹ́ẹ̀ lọ́lọ́dún obìnrin bẹ́ẹ̀ lọ́ọ̀dà náà ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ̀rọ̀ tó gbọ́ yìí ló fi ṣe dáadáa yẹn ò ní díẹ̀ ọba àti ìdára yẹn kí ni ìwúlò kí ló ṣe mo béèrè twenty five thousand naira ó fún mi thirty thousand ṣé five thousand tó fi yóò náà lọ́wọ́ pọ̀ pé ajá ọkùnrin ọ̀gbìn tọ̀ lóye twenty five ó fún thirty kí ló wá ń jọ lójú kí ló ṣe dẹ́nu kò ṣe rí subhanallah so ọkùnrin ògbúdọ̀ wọ yẹn ìwọ wò pé òun ṣiṣẹ́ ọlọ́run torí bẹ́sà tí wò ó gbà kí sọ́wọ́ rẹ̀ ló ti fẹ́ gbẹ̀sán ọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ló ti fẹ́ gbẹ̀sán kàkà ọlọ́run ó sì tún máa ṣe gbà láàyè àrísìkì fún fẹ́ ọkùnrin bẹ́ẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa rahmatulahi.